báàbù tí afẹ́ríkà lè ní báàbù máa jẹ́ àfẹ́rìyà báàbù tó sàlàyé nípa kàkàpé ní àrùyà ìkàkẹ́ lórí ìyá òní àrùyà. ká ṣe ètò ìtọ́lọ́mọba ká ṣe àfihàn rẹ̀ láwọn èèyàn ìtàn ń gbapá sí ìwọ̀n ìlànà ìwà lórí ẹ̀. Àbíkọ́ ẹ̀ máa ń fi wá ní ẹni orí látara lílo àpáǹpé lókè lórí ìyàwó. Ó tún ní abẹ́sọ̀pé ní àsùnmọ̀. Àsùnmọ̀ àyíká ní ìyàwó ló ń ṣe ọ̀dà àwọn akéèyàn máa ń ṣe ìfẹ́ pé wọ́n kọ́ ọ̀yàn ní èdè àwọn ìṣẹ̀lẹ̀ nípa yẹn tàbí kí àwọn èèyàn tí wọ́n gbọ́ wà nípa ìyá nípa ṣe. eléyìí ó máa kó sábẹ́ àwọn kan tí a máa ń kà lọ́yà ìka òkúta ìtẹ̀lé ìka àwọn ọ̀gbìn àtàwọn ìjà ìjọba ìta àpárẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba وقول الله تعالى أفهم يا سبحان قل إنما أنا بشر الله من النبي صلى الله عليه وسلم وصلى الله إنما أنا بشر أعلم يا محمد agbára lèmi náà ìdílé bẹ́ẹ̀ ti dé yẹn èmi náà dé yẹn ìdílé ti tẹ̀lé àti yín náà ti tẹ̀lé àti yín náà nínú tó yẹ kó lóṣù tó ní àjọ ọkàn rẹ̀ nípa nínú ọ̀sọ́bẹ̀ ọ̀gbọ́n àwọn àlùfáà káàdì wọn bí àdáni àti èdè yẹn oníkàdé ètò ìdí ẹ̀dá tiẹ̀ ló ti ẹ̀dá kan náà mọ́nà náà sọ̀rọ̀ mọ́nà rẹ̀. sílẹ̀ dàbí ẹ ẹ̀yọ́ ìgbà ètò ti ẹ̀dá wa tàbí dé èèyàn lónìí látara àtọ̀rí. bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sẹ́lẹ̀ látara àtọ̀rí àtàwọn àtọ́tàrí àtùwọ́ ní wà á mẹ́lẹ̀. bàbá rẹ̀ ìyá rẹ̀ wàtọ́ súnmọ́ àwọn ló fi àtọ̀. ọlọ́kàn wa sálẹ̀ ságbà èèyàn sálẹ̀ lórí àkọsọ́ ní olùkẹ́gbẹ̀rẹ̀ ìbẹ̀rù àwọn àjọkàn àwọn kan tí ẹ kó sí ní àjọkàn bẹ́ẹ̀ kí àtẹ́ni sọ̀rọ̀ bá wọn àyọ̀ sọ́jà òun dára tààrà tọ́ òun àkọ́kọ́ sọ̀rọ̀ kọ́dá láyé òun àti ìmọ̀lẹ̀ lọ́dà nígbà tààrà báyìí náà àtọ̀lẹ́ o nínú àgbẹ̀rẹ̀ àtọ́lọ́ nípa láti ṣe kún ìlànà àná bàṣàrò ẹ̀dá mi nílẹ̀ mi náà gbogbo tẹ́lọ̀ rí gbá ẹ̀dá lẹ́rọ̀ rí gbá àbúlé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀dà sí jẹun èmi náà máa ń jẹun bẹ́ẹ̀dà sí mu èmi náà máa ń mu bẹ́ẹ̀dà sí sóhùn èmi náà máa ń sóhùn tó gbogbo dẹ́mọ̀ rẹ títí ẹ̀dá ọlọ́run máa ń ṣe gbé ní à ah, ànábì ọlọ́run rẹ tí wọ́n tajà à inú ẹ̀ máa ń àgbàṣọ ẹ̀dá mi ní èmi náà ẹnu máa ń pè nǹkan kan tó ti yàtọ̀ sí mi ẹ́ wọ́n ìlú ha ah, ìlàyà ànábì ní ìlú tó bá ti yẹ lẹ́yìn lẹ́yìn òde àá muhammadu àti ibrahim kankan yẹn wá ìjẹ́ muhammadu tó kọ́ mi jẹ́ òde tó mọ̀ kankan nígbà tí a bá ti yọ ọdún yàtọ̀ sí ilé ìkan náà yóò ha ilé àyà èmi ń gba èmi sí lápòtọ̀ ọlọ́run olúwa ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó kẹ́ kó tiẹ̀ da kanú ẹ̀ da ọlọ́run tó láǹfààní lẹ́yìn nínú àlùfáà nípa mọ̀ kò sí ní ẹ̀sìn ìṣúná tó láyé ọlọ́run nípa bọ̀ èyí náà lọ́wọ́ ìgbẹ́ olórí ló ẹ̀dí bá mi sọ̀rọ̀ à ń kọjá à ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn kan lọ́nà òkú ẹni wọn sọ pé ẹni wọn bá wọn ìjọba rẹ sọ̀rọ̀ pé látàkó mẹ́rin àbọ̀ lẹ́ni ọlọ́run ní bá mi sọ̀rọ̀ ẹni ọlọ́run kò sí ẹ̀dá ọ̀nà láyé nínú àlùbọ̀ àti sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ lọ tẹ́lẹ̀ ẹ̀rọ lè bá sọ̀rọ̀ òyìnbó kéwọ́dé ní kàtó ní adá tó ń dé lónìí o ẹ̀rọ lọ́nà bá sọ̀rọ̀ ẹ̀rọ lè bá yà sọ̀rọ̀ o bẹ́ẹ̀ lọ́nà bá sọ̀rọ̀ sọ̀rọ̀ títí tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ ìbọn náà sọ̀rọ̀ pé tí màá rò pé tèyí amẹ́tẹ̀kẹ́ ni amẹ́tẹ̀ ìgbà pé tẹ́tẹ́lẹ́ bí ọlọ́dọ́ lọ pé tí mo kú ọlọ́mọ rẹ bẹ́ẹ̀ tẹ́tẹ́ tẹ́yí amẹ́tẹ̀ làbá ló máa rò ó gbogbo wa sí àdínní máa ti ṣe òní yúhà ìláyà nítorí náà ní Muhammad sọ̀rọ̀ àríwá sẹ́ńtà àmọ́ bọ́ọ̀lù ni ló jẹ́ pé bàbá bá fi ikú àtàtà rẹ̀ ikú àbá fi ikú jẹ́ àlébà òun wà ó pé yú há ìlàyà sultan ti yàtọ̀ tó wà nìyẹn yú há ìlàyà alẹ́ mi ní ìnàmá ìlà òkun ní ọlọ́run ìnàmá ìlà òkun ìlà òkun wà ẹ lọ́wọ́ dájú ọba yín bẹ́ẹ̀ máa képe bẹ́ẹ̀ máa tẹ̀ ẹ̀rọ kan náà ló ń gbé ọ̀rọ̀ kan lọ́wọ́ mẹ́ta tó bá olùwárí táwọn olùkọ́ ẹ̀ máa yọ kó ikọ̀ àwọn obìnrin tàbí àwọn ọ̀ṣà ìtàbẹ̀ náà. gbogbo ẹni máa ń pàdé tó bá tó ti bá ń ràn kàn pé ọjọ́ kan bẹ tó ń tó ń ọ̀tọ́ náà ọba tí ó pàdé ọlọ́run ọba tó ń ọba ó ti sọ́lẹ̀ kan tí ń retí kọ́ náà ó sọ̀rọ̀ dáadáa lábẹ́ kìí àmà ẹni máa ń retí rẹ̀ tó lè ká ìjà náà dá fún tàbí ìyá mẹ́rin àmì làtọ̀ ọ̀ṣà ń tọ́ mọ́jẹ́ gbogbo yìí fi ẹsẹ̀ ilé ìjàmọ̀ ìjìká ìjàmọ̀ tó mọ́ olùkọ́ máa ti dáadáa láyé. afáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìwà ìlú lọ́wọ́ náà wọ́n ní iṣẹ́ wọ́n máa ń ṣiṣẹ́ tó dáa tó bá fi wálẹ̀ iṣẹ́ tó dáa pẹ̀pẹ́ amọ̀tẹ́ tó dé agbọ́dọ̀ ní ntí o máa dè wá níbi iṣẹ́ tó dáa ntí o máa dè wá iṣẹ́ tó dáa náà ni yú há ilẹ̀ ìyá iṣẹ́ tó dáa náà nítorí wọn ní kí lábàjá tó ti tẹ̀ rí iṣẹ́ rí ń bọ̀lọ̀ sí dédé ìlànà tàbíwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. àmọ́ ká máa wò báwo ló wá ti rí lápòjú ẹni sí kéèyàn kéèyàn kíkà kíkó bí èèyàn kú kéèyàn wá ta tẹ́ǹtì láti yà ní bàtà ká máa jẹun lọ fún ibi lọ́wọ́jọ nínú làákàyè tiwa àti ìdábàá lẹ́sẹ̀ ìdíjẹ́ kí ní ṣe dáadáa bọ́ torí kò ṣe dédé ìlànà tàbẹ́nu àwọn mọ́jọ́ máa kọ́kọ́ nù kó lè múlẹ̀ tẹ́lẹ̀ wà láà yóò ṣe ìdẹ́rẹ̀ ìbáradà ìrọ̀ fìdí àhàdà bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ wá ohun tó mọ́ràn ọba níbi àwọn nǹkan tó yẹ pé ọlọ́run lè fún ṣe fún sáfẹ́ ní ìjọsìn òbí lè ní wá ohun tó mọ́ràn ọba sáfẹ́ lóyè àìrọ́dà ní pé àròyìn yára الرياء من الشرك الرياء من الشرك ẹ̀rí káàkiri ní ìran kan ní rẹ̀ bọ́lú náà nítorí káàkiri ẹ̀rí náà nínú tí ò ní dé sí tó ní kí ẹ sọ́kù tẹ́rẹ̀ lálẹ́ kìyà náà oníkẹ́bẹ̀rẹ̀ ìyá tí o ti ọgbà ládà tẹ̀lé oníkọ́ ti ń kẹ̀yẹ oníkan yọ kẹ́lẹ́bà ìlú yọ̀ ọ́n lórí ọ̀sẹ̀ kan náà oníkan gbọ́ ọ̀gbọ́n náà kó tó kó tó náà ń kalẹ̀ ọ̀rọ̀. ní ìdẹ́wé ọlọ́lẹ́kọ́ délé ó dà ń ìyàwó wọn àwọn àwọn àríyáwó ẹ ṣe kò ẹ̀kọ́ kékeré ni nítorí mo tún gbọ́dọ̀ gbìyànjú kí kárí ni ò ní wọnú rẹ̀ kí kárí bá fi wọnú iṣẹ́ iṣẹ́

òun lè sáré lọ́wọ́ tó gba tẹ́ ká ń ṣe wọ́n máa ń tẹ́lọ̀ wọ́n ti dà ṣe àwọn àmì ìgbọ́dọ̀ gbìyànjú bíkọ́sì àwọn ẹbí ìyànjú láyé àwọn àmì ìgbọ́dọ̀ wá da tẹ́ wa kò mọ́ sáré lére àìsèwéjì wọ́n náà wọ́n ti yẹn lére ọlọ́wọ́n náà da tẹ́ wa dákọ̀ mọ́ sáré lére wọ́n náà jẹ́ lére inú ẹni yẹn ọ̀ọ́sọ̀ àwọn ẹgbẹ́ òbí ti sábà tọ́nù wá kàn lọ́wọ́ àti tọ́nù sọ ẹ ọ̀nà ìyá oko fẹ́ ọ̀sẹ̀ ìkàyẹ̀ lórí ọlọ́ọ̀ba tó bá ti ṣe lórí ọlọ́ọ̀ba tó bá ń gbogbo gbogbo gbogbo ti ìdánwò tó bẹ̀rẹ̀ rẹ̀ kò rẹ̀ كيف بناني على رفاء لما وقيل لما تهم وقيل يقول كل يؤكد لما كيف هذا المدارك وفي الله جعلين طمانين ولا عاتل مدارك بينهم لما عبد الله سنة دولة عبد المدارك أنت تقول أوكي الله مدارك تقول هو نعطي من يبقى يصور لما لما لما تقول wàkẹ́yì bọ́ọ̀lù ọdún akérò náà tó jọ kàdé pàtó pàtó akérò náà ti di wọn orí tó tọ́lọ́ wọn àwọn akọ̀wé àyè ìwọ́ kẹ́yì ti àkọ́lé sí tọ́lọ́ gba lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti lọ́wọ́ rẹ̀ tó ìfọ́nbá ti bọ́ọ̀lù ti yọ síta ọ̀ á lè bẹ́ẹ̀ ẹ̀rọ tàgbà lọ́wọ́ mi o lọ́wọ́ mi o lọ́wọ́ mi àmọ́ kó tó ti pọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ سيدنا محمد صلى الله عليه وسلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة tẹ̀ máa ti ẹ̀ náà bọ̀dé sáfẹ́ ní ìyá ọkọ̀ ẹni tó ṣe nǹkan ìlú ọ̀rẹ́ tó ṣe nǹkan ìlú ọ̀nà. àtẹ̀yìn máa ṣe nǹkan tó ṣe láti hàn àwọn òòlù tó ti kárí mi. ìgbà ní ìwà yẹn lè ṣe nǹkan ní láti hàn tẹ́ pé àní rẹ̀ dá lórí ọ̀. ìgbà ní ìyẹn ló ń sọ farapamọ́ pé kò tó ìyáwó mi rẹ̀ kàn. ìgbìrì yẹn bẹ òun lè sọ àmọ́ àwa ò lè sọ pé wọ́n wọ́n ní ìlà babala baba ẹni yẹn ti gbé ẹni yẹn ti gbéra ṣírí kùtà lórí ìfọ̀n rẹ̀ ẹni yẹn ti gbéra rẹ̀ kó sí ọlọ́ ọ̀la èrìyá ò ní kárí ní ọlọ́run ló ń bẹ̀ kárí ní lápẹ̀lú yóò ní sẹ́yìn afẹ́dáwọ́ mọ́sálásí ẹni fún wa ní ìlà rẹ̀ wa wọ́n ní náà aláàbí mo fẹ́ sanwó-owó mi nínú inú ayé ti kalẹ̀ yìí wọ́n ń kàwọ́ báyìí wọ́n ń kà báyìí wọ́n ń kà báyìí wọ́n ń wọ́n mílíọ̀n náírà ṣùgbọ́n wọ́n ń tó kó tóbi ayé ẹtúkú ẹtú tèmi ìbò lẹ́wọ̀ wà tọ́ka yìí kí ló lọ sí ìgbà yìí náà yọ ìyá ká àwọn òkú ọ̀rọ̀ sí ìyá òkú ó ṣe é ṣe kó jẹ́ pé òun rẹ̀ nìkan ní mọ́sálásí tó ń fi èyí tí wá ní ìjọ kalẹ̀ òun lè fi kiri ìjọ kalẹ̀ láti ẹ̀kọ́ ìjọ ẹgbẹ́ ní bíbí so àlejò àlejò pèsè yẹn ní kárí ni. òfò àyíkọ́ ìwé ní àpò kẹ́kẹ́ tó ní àtúnbí ní owó àti ọmọ ìjà ìtọ́ náà kò sí ẹtọ́ tẹ̀lé nírì ìgbà ní kárí ni. so àwọn òye ìjọ ìpẹ̀lú ọ̀rọ̀ tí yẹn bá sọ àtúnṣe rẹ̀ pé ti kárí ni tó láwọn ò máa lábúlé lè jẹ́ mọ́ta kọ̀ hàn tẹ̀lé ẹ̀ ń pè lọ́wọ́. ìgbà tó bẹ̀rẹ̀ ló kíkí yìí ó lè jẹ́ lè láì ńlá ń bá lọ bá àbá òun bá ń lọ ń máa ń wá ní pé haha gbogbo ayé ní gbóhùn yìí o haha wọ́n ti ń jẹ́ o ń wá ń dé sí ń wá ń dé sí àdáwò àtúmọ̀. ìrọ̀lẹ́ yìí ò wá túbọ̀ pé kí ẹ máa ka kọ̀ á lè láwọ̀ òun náà àmọ́ ìgbà tó bá ti pé kí ní ẹgbẹ́ máa wá mọ́tò rẹ èyí máa ń pè é padà èyí máa ń pè é padà èyí máa ń pè é padà tó gbà ló fi ẹ̀mọ̀ takọ̀ àwọn ẹ̀sìn ẹ̀mọ̀ tàbí dájú náà kó mọ ẹ̀kọ́lẹ́jẹ̀ lómi kó mọ ẹ̀kọ́lẹ́jẹ̀ lómi láti fún un ká ìwọ̀n tó ń tẹ̀ra àlẹ́ sọ̀rọ̀ ẹ̀rẹ́ sọ̀rọ̀ kí n gbọ́dọ̀ dà.

ìfẹ́ máa rà sáàgbéná ìwé rà ah, ó ní abúlé olè ní ìrìn àkàlọ̀ ẹ bá ń ka ẹ̀mú bá kiri fún ẹ ilé ìdílé ìyàwó tó wà ní àdókè àdókè ní ìdílé àdókè ní ìyàwó lọ́wọ́ sára ẹ tó sára fún ọ̀rọ̀ fún ọ̀rọ̀. Ese ó Thank you.

Okay. Now, ọlọ́pẹ̀rọ ìyàwó tó tàbí uh, àkọ́kọ́ ẹni tí ó ràn lọ́gbọ́n yàn uh, ó wá tó kẹta lọ́nà àyà

ẹni tó ra nǹkan fún ìyàtọ̀ tó ká wáyé àti ìrora aṣọ ìfowó tí a ti mọ rẹ̀ lórí tó wà níbi ìyẹn ti kárí ìrora ààbò. ìkọ́ wọ́n máa fẹ́ ká tẹ́lẹ̀ máa tẹ̀lé láti ẹ̀mí bí ọ̀rẹ́ wọn ti wá ìyẹn ti yẹn ti tẹ̀lé káyé lò. ẹnu ni wọ́n rẹ̀ wọ́n tún sakọ fún wa ti lẹ́gbẹ̀ẹ́ náà. ẹgbẹ́ bá ọlọ́wọ́dá mo mọ̀ láì kàn lórí ilé rẹ̀ rà tẹ́tẹ́ ti dá ìrẹ̀lẹ̀ tẹ́tẹ́ ti dá ìrẹ̀lẹ̀ wọ́n sọ pé àti mùsùlùmí lọ́dọ̀ ọ̀dájà lọ́sùn. àyàfi tó bá dé pé ẹni tí wọ́n sọ fún yìí ọ̀fẹ́ kò lóò ṣe fún mi ìgbàlú náà wà lápòjú ilé ṣe pé ẹ̀yàn ẹni ẹni tó tó ní so èyí wo bọ́ sí abẹ́ náà dáná tó náà tá ṣé èèyàn gbọ́ ọ̀rọ̀ yẹn tí ẹ̀rọ jẹ́kẹ̀ ní ara rẹ̀ pé ní ẹ̀rọ tó jáde ní ìṣẹ́ láti. ẹlẹ́kẹta ẹtí ẹ̀ka kọ̀hán tí wọ́n kó wọn dá ẹ lọ́wọ́ rẹ̀. alẹ́ sọ̀rọ̀ bá wọn lọ sẹ́lẹ̀ alẹ́ mi lẹ́dí ẹ̀rọ kọ̀hán bí àpò àtìkù alẹ́ mi kó alẹ́ mi ká ṣe kùrán lọ sọ pẹ̀lú ọ̀la ìdí ni wọn kàkàbà tó lè gan ní òun olùdámó ní kẹ́sọ̀ tó lè gan ní yíma yíma tí wọn bàbá yóò sọ yìí o kí ló lè bọ̀ sí ṣe kò fẹ́ pé ní. Wọ́n á tí ìkíní ẹ̀wá wá sí ọ̀rọ̀ ọ̀yá yàrá tí mo fẹ́ ti yí. ó ní wá ń gbà lọ́wọ́ mo lè àwọn ọmọ ti dára pé ìyá rẹ̀ ti yọkún ní ọ̀rọ̀ rẹ̀ àyè sí náà. mo lọ lẹ́ni bí ọbẹ̀ ti gbàdá lọ́fẹ́ owó máa fẹ́ mi kàmi. àwọn ọbẹ̀ ìjà kí ni bí àwọn ti ṣe mú orúkọ láti rọ àwọn ọ̀rọ̀ tí mo máa ti máa gbàdá ìtàkùn pé mo ní ká ló máa kọ́ máa fi ó pé ìyá àwọn tó kà lọ́ wọ́n á ti ní ẹ̀dàpọ̀ lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ ẹ̀dàpọ̀ jẹ́ ẹ̀dàpọ̀ jẹ́ ọ̀rọ̀ tó bá já ìṣù ọ̀rọ̀ tó dà lórí ọ̀rọ̀ tó ń bí ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ tó ń tẹ̀lé pé wọ́n gbà wọ́n gbà nìkan lẹ́nu tó fẹ́ bá ṣe gbà pé ọ̀rọ̀ ìpínlẹ̀ ẹ̀ ó fẹ́ ó fẹ́ tó lágbára tó fún ìrọ̀rọ̀ tó lè dé ìpínlẹ̀ aláàbò ìwé tó ń yan lórí kẹ̀kẹ́ àmọ́ ẹ̀dẹ̀ wọn á gbé lẹ́nu tó bẹ̀ta ìlú ìmọ̀ pé bóyá wọ́n gbọ́ àwọn báàgì ni wọ́n ń lọ wọn pé ọ̀rọ̀ kúlẹ̀ yìí kan báyìí báyìí báyìí ó wá di pé wọ́n á pè mí pé ọ̀ tẹ́mi lọ́rùn pé kí ni mo ní ìlú ìjẹun náà mo kúnlẹ̀ fún bàbá mi lóbi mo kúnlẹ̀ fún ọ̀sẹ̀ mi nípa pé ọ̀rọ̀ yìí ti ní yan títí pẹ́ ìṣùgbọ́n àti ìjọ́bọ̀ òun wá gbọ́ àlẹ́jọ́ kan wọ́n ní ọdún bá já ìṣòro ọ̀rọ̀ yìí wọ́n wá mú wá pé gbogbo àdéhùn ní a mú wá pé kò àdéhùn pé nínú pàdé nínú pàpẹ́ ní gbogbo pàdé dáhùn tó tó kún nípa àdéhùn àwọn adáhùn lọ pé wọ́n ní àdéhùn pàdé ìṣòro wá pé ìlẹ̀ ó ìjà àdéhùn ìyẹn pé olùdàgbàgbà àdéhùn ìlẹ̀ tó pé ọ̀rọ̀ yẹn já ó dàbẹ́. ọ̀rọ̀ kéré lè pẹ̀lú àpò lẹ́yìn ní gbogbo àbáyé tó ní ìlànà ah, nílẹ̀ ìlú ìlú ìlú alákọ̀ọ́kọ́ nípa ìyá ẹ̀yẹ́ fẹ́ fi dáadáa ó mọ̀ nípa ìdáadáa náà kọ́wọ́ fẹ́ kó sórí ìyá ọ̀nà àbọ̀ àti kó sórí ìyá ó ti sọ̀tún tẹ̀ méjèèjì ti fi hàn. ṣètọ́n ó fẹ́ àti ìwé rẹ̀ lórí ìyá ò ẹ̀ẹ́dẹ́jì tọ́lọ́ kọ́fẹ́ lórí ìyá ò náà tọ́ọ̀sì ó kú pẹ̀lú pé ó kú pẹ̀lú pé ó ṣọ 第二个是，然后他们这些这些这些事情，快点快点弄掉咯。比如讲我隔壁，你都做了，你都你都不会有人雇到他来。因为我这个是有人雇到他来，不然的话，这边就像我说，他不发的话，他他没事，应该直接把钱弄过来，那边钱都拿不回来的。所以，现在就我回来，就是考虑的，现在我这边就是，反正啊，因为呃，任何这个什么，我呢。

Mary náà àkàrò yìí máa ṣe ní ọ̀rọ̀ ti àkàrò àbáǹkì yẹn tó láàmú yìí kí n máa ṣe kẹ́lẹ́ máa ṣe àwọn òbí wá ní wọ́n tẹ́lẹ̀ yẹn kí n máa ṣe àwọn òbí báyìí náà ṣe tọ́ ọ̀rọ̀ yìí bákan náà kí ẹ̀ tó wá ọ̀tá sí fún ọjà mi náà pé kí wọ́n ti gbé àkàn ìyẹn náà ní ìrọ̀ ilé ìgbà ló ń gbé wá fún wa tí èsì agbọ́ ọ̀sìn láàrin ẹni tó fẹ́ náà àtàwọn àtàwọn àtún náà tí ìbá ti ṣe àtọ̀ láàrin rẹ̀ nínú kó tó alágbèrò gbogbo ọ̀rọ̀ tí ó lọ fún ẹ̀sán. àwọn kan ti dúró ohun táwọn ti dáhùn dúró lọ́sẹ̀ tí ń ga pẹ́ ṣe àdíjẹ́ àwọn àti náà parí kalẹ̀ gbogbo omi tó bá ti di pé ẹgbẹ́ kúnlẹ̀ báyìí ẹgbẹ́ ti di àwọn ọmọ wa ó ti pẹ́ ọgbọ́n mẹ́ta ti sìn àwọn ọmọ wa ti pè pé ọ̀nà káwá pé àwọn bọ́lá ilé ó lè láti mú ni bákan báyìí wọ́n dà wọ́n fún ẹ̀yà àwọn ọmọ ní lójú kó bẹ̀rù wọ́n lé káwọn afá wa wọn apàdé ara wọn wọ́n lè wò máa wà wí àwọn ará àbíyè apàdé àbíyè ọ̀hún bàtà bàtà débẹ̀ àwọn ọmọ tẹ àwọn ti fún wọn kalẹ̀ kò sí kó sáǹkì kan bí ọ̀rọ̀ táwọn afáfẹ́ náà ń fún àti pé káwọn bí ọ̀rọ̀ kúnlẹ̀ pé aláìsàn ní àwọn kò sí kó sáǹkì kan bẹ́ẹ̀ àwọn kò ní ìkúnlẹ̀ tẹ́lẹ̀tìrì hamla àrọ́bù ni tẹ́lẹ̀tìrì àwọn àdìsí mi lè lọ́tọ́ tẹ́lẹ̀tìrì wọn aláwọ̀ àdìsí wa sọ yìí omi tí wọ́n lọ́tẹ́ àdìsí hasan tí wọ́n lọ́tẹ́ àdìsí àdìsí àmì ọ̀rọ̀ àdìsí àdìsí hasan ló ń lẹ́fà sí ìjọ káàkiri àti sọ yìí ni àwọn àdìsí wọn bẹ̀ẹ́ pé sọ ṣé mú mi fún omi kan ní sọ ọ̀rọ̀ fúnlẹ̀ mẹ́tẹ̀ẹ́tẹ́ fẹ́rẹ̀ bára bára rẹ̀ ìkúrò lẹ́tọ̀ọ́ lẹ́sìn ìkúrò lẹ́tọ̀ọ́ lẹ́sìn kò sí kọ́ńtàkì tán bẹ́ẹ̀ àwọn ìbílẹ̀ àná pé kọ́ńtàkì wá kò sí lọ́dọ̀ àwọn àfihàn ìṣúná náà pé ẹ̀mí láyé nínú àwọn àfihàn ìṣúná àtàníwá ìyáyé kò sí bẹ́ẹ̀ kò kọ́ lọ́kọ́ tàbí náà wá. àwọn àbá àfihàn àwọn àti ìṣúná àwọn ìjọba àwọn àfi àbá àfihàn pé wọ́n ní ọ̀rọ̀ wọn lè fi bọ́ fún ẹni lẹ́ẹ̀kẹ́ ọ̀rẹ́ káwọn ẹ̀kọ́ wọ́n máa bọ́ nínú ìgbọ̀rọ̀ pé onídọ̀ ọ̀hún yẹn wọ́n máa lọ sí ìpín ìjọ ọ̀hún yẹn wọ́n tó ti kọ̀lẹ́ sí àbá ìkóṣà ádámù ní ìpín ìpínlò báyìí báyìí báyìí ni ọ̀hún lè owó pé lẹ́yìn náà máa ń ti búgàmù náà lẹ́yìn láàbùn ètò máa bá a lọ àwọn olùkọ́ sọ̀rọ̀ ẹ̀ ọ́dà tó fẹ́ lágbára lẹ́yìn lọ́dọ̀ tàbí mímọ́ ní nípa àpáyé wọ́n máa kọ̀ ẹ̀ wọ́n kó pa àdìsí àbábà gbé wọ́n mú ẹ̀bá mi níbi ẹni rẹ̀ wọ́n kó pa àdìsí náà wà. ilé ẹgbẹ́ tí wọ́n á jẹ́ bí ìṣòro níjọ́ yẹn ẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àti ẹ̀rọ wá pé wá pé wọ́n wá mú ẹ̀rí ìjà náà ìwọ́n máa wọ́n ẹ̀rí ìlú bí sàmá lè lù sọ báyìí nípa ọ̀rọ̀ tó lẹ̀ wọ́n ẹ̀mí wa ní ẹ̀rín ìpínlẹ̀ láti ẹ̀rí lẹ́tà tó fi sí sàmá lè lọ ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀gbọ́n àbí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ká ọ̀gbọ́ ṣé ká máa ní ìlú gbà wọn náà ní ìpínlẹ̀ ẹ dákun ìlú àti mọ̀tọ́lá tẹ́lá ti kí àwọn yẹn ní ìpínlẹ̀ fẹ́ràn kàmúyà ìlú kan tẹ̀lé àwùjọ ni pẹ̀lú pẹ̀lú àwọn oníṣẹ́ ìlú kan tẹ̀lé ní àwọn ẹgbẹ́ tẹ̀lé ó tẹ̀lé and then àpá tó tó pé ìgbé tó bàbá ìgbé kọ ó ṣe é ṣe pé bàbá wọlé fún ọdí kò tó tó kò lẹ́rìí ṣe é múra ṣe é ṣe é àwùjọ tó àwọn òṣèlú tó ti gbọ́nà. Ó ní kan ṣe aláwọ̀ ẹ̀rọ ìṣèkì, fóònù ẹ̀rọ ìṣèkì, ṣẹlẹ̀ ti nìkan lè á sọ̀rọ̀ wọn lẹ̀ ọ̀rọ̀ nígbà tó lọ sọ́lẹ̀ nígbà tí

kò sí náà wọ́n lè ní lójú ayé àlejòsánná pé kó lọ ẹgbẹ́ tó jọ ẹgbẹ́ yóò lẹ ẹjẹ́ àti àdìsí yìí lẹ́tà bàtà pàrọ̀tà pàbọ̀tà pàbọ̀ àwọn náà kájà pé àwọn gbà sí àdìsí yìí so wọ́n mọ̀ wọn jẹ́ wọ́n mú òníta wọlé mú òníta wọlé ìkúnlẹ̀ ní òfin tábàdé yìí ó tó pé kí ẹ̀rí gbọ́ yẹn gan tó bá rẹ́jà fún yàtúbọ̀ kéèyàn lọ gbìyànjú kéèyàn lọ sí ṣáàfùrà rẹ̀ pẹ̀lú ní ìfọ̀tọ́ ní ìlú ìlú bọ́ọ̀lù lọ́gbà tí ayé bá ti jáyé òun náà ni òdodo àti irọ́ wọ́n lè lè nínú ọjà tí wọ́n lọ́pàá ti ń tẹ̀lẹ̀ láwùjọ yóò máa di àwọn káyébà tó jẹ́ ẹ̀sìn tó rẹ̀. Thank you. Àwọn oníṣẹ́ àlórí